ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú dédé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín akópalẹ̀mọ́ ètò ìrọ̀lẹ́ òní lórí ètò lónìí a máa discuss more on Shabarikolo on Shabarikolo has come to stay and is eventually gonna be household name so a dẹ̀ máa sọ ọ̀rọ̀ lórí ogun tó wà nínú ògò ẹni tó ṣẹlẹ̀ sí àtọkùnrin àtobìnrin wọn bọ̀ wá bá wa lórí ètò lẹ́nìí gbogbo ẹ̀yin ìyàwó ilé tẹ mọ̀ ọ́n rùn ìyàwó ilé olóòórùn ẹ̀yin ìyàwó ilé kò ṣe gbogbo wọn ọ̀bọ̀ àwọn ìyàwó ilé olóòórùn tí òbó wọn máa ń rùn àwọn tó sọ pé àwọn obìnrin ọkùnrin kan describe òbò ìyàwó ẹ̀ bíi pé tí wọ́n bá gbé ẹmu tí wọ́n gbé ẹmu síbẹ̀ fún odidi oṣù kan pé bó ṣe máa máa rùn ẹ̀yin ìyàwó ẹ̀yin ìyàwó ilé olóbò ẹlẹ́ olóbò rírùn bíi ẹmu tó ti bàjẹ́ ẹ̀yin ìyàwó ilé afabẹ́rẹ́ gán kọ́sẹ̀tì ẹ̀yin ìyàwó ilé tẹ̀ ń fabẹ́rẹ́ gán pátá ẹ̀yin ìyàwó ilé onípátá àwọ̀dó dẹ́kun ẹ̀yin ìyàwó ilé tó jẹ́ pé oníbra gbọ́mọ pọ̀n ọlọ́run ò ní jẹ́ kẹ́ yíwà padà o gbogbo àwọn tẹ́ bá gbọ́ gbogbo àwọn rìpọ́ọ̀tì mo ti ń gbọ́ lórí ṣàbàríkòlò ṣàbàríkòlò has come to stay o ìwọ tó wọ ọkọ tó níyàwó tíyàwó ẹ̀ dọ̀tí ládùúrò ọ̀rọ̀ tá a ti ń sọ yìí tí ò tí ì change ọlọ́run ò ní jẹ́ ó change o má bàa dùn ó jẹ́ kó máa bá dọ̀tí ẹ̀ yìí o ìwọ tó níyàwó tó jẹ́ pé ìyàwó ẹ̀ máa ń fi abẹ́rẹ́ gan bra tíyàwó ẹ̀ máa ń wọ pátá àwọ̀dókùn tó ń wọṣọ sùn ọlọ́run níjó change o má bàa du o ìwọ ṣáà gbà mí láago fún ṣàbàrí kò lò ìwọ ìwọ ọkùnrin tó jẹ́ pé ìyàwó ẹ̀ style ẹyọ kan ni kò mọ bó ṣe ń jókòó lóko kò mọ bó ṣe ń yọ̀jì sẹ́yìn àfi kó sùnlẹ̀ gbalaja kó kẹ́sẹ̀ wèrè sókè ìwọ ìyàwó ilé tí ìyàwó ẹ̀ ti ìwọ ìwọ ọkọ tí ìyàwó ẹ̀ ti tóbi jù tó jẹ́ wípé ọ̀rá ò jẹ́ ká mọ ojú òbò yàtọ̀ sí ojú ara like ara lásán àti ibi tó bò wà ọ̀rẹ́ àwùjẹ́ kò lè tètè fi okó kó fi find ògbò jọ nítorí ọlọ́run tí ò dẹ̀ ready láti change láti lọ reduce àbí láti wà smart ìwọkọ tó bá bá rẹ̀ bẹ́ẹ̀ má bàa dùn mọ́ ọlọ́run á jẹ́ kó ó ń fẹ́ lá ni ọlọ́run jẹ́ kó máa fẹ́ lá sí ẹ lọ́rùn ṣáà pè mí fún ṣàbárí kòlò mò ń wá ẹ̀yìn obìnrin náà mò ń wó obìnrin ṣàbárí kòlò London America Canada tẹ bá rí àwọn obìnrin tí wọ́n ń pè mí láti <laughs> àwọn obìnrin tó ń pè mí tẹ bá rí fùrọ̀ wọn ìwọ ìyàwó ilé títẹ pé o kò gbé fùrọ̀ ni o mọ fùrọ̀ lò tán fi ń dóko o mọ bọ́n ṣe ń fi oko o mọ bọ́n ṣe ń fi oko bọ́n ṣe ń suspend fùrọ̀ lórí oko kò ṣe pé kò pé tó bá ń dó o dẹ̀ mọ bọ́n ṣe ń fi fùrọ̀ bọ́n ṣe fi ń entice ọkùnrin tó bá ń dó tọkùnrin bá ń dó ẹ lọ́wọ́ láti tó bá ń dó ẹ tó bá ń dó ẹ bọ́n ṣe ń fi fùrọ̀ tó fi máa ń gbọ̀ndì tí ọkùnrin máa máa gbà o mọ́ lò àwọn obìnrin kan wà lọ́wọ́ mi fùrọ̀ wọn bó ṣe rí rèé honestly fúnra wọn yagbá báyìí ni fúnra wọn yagbá sórí tí àwọn ọkọ yìí bá dó irú nǹkan báyẹn wọn ò ní mọ̀nà lé mọ́ ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ mọ fùrọ̀ ń lò tẹ́ nídìí tẹ́ ẹ̀ mọ́ lò ọlọ́run ò ní jẹ́ kẹ́ mọ́ lò ó ẹ̀yin obìnrin tẹ́ máa tán máa ń dó tẹ́ máa ní òbò ń ta mí ṣóúnjẹ ni àkó kí ń ṣóúnjẹ o ọlọ́run á múrú oúnjẹ yẹn kúrò nínú ayé yín o ẹ̀yin tí testosterone yín tó ti jẹ́ pé látàrí pé ẹ̀ dáadáa nǹkan tó ti ẹ̀ ń jẹ́ kí testosterone máa lọ sókè gan ó ti kú mọ́ yín lára ọlọ́run olódùmarè ò ní jẹ́ yíwà padà o gbogbo ẹ̀yin ọkọ ẹ nídìí láti làágùn jìnnà ṣàbáríkòlò has come to stay ẹ̀yin gbogbo ẹ̀yin ọkùnrin tíyàwó kò bó ń jẹ ẹ nídìí láti làágùn ẹ ní láti fa wàhálà gbogbo ẹ̀yin obìnrin náà ọkùnrin náà tẹ́ ẹ̀ ń fi ìyàwó kó jẹ ọkọ yín ẹ̀yin obìnrin náà ẹ ní láti làágùn ẹ̀yin ọkùnrin ẹ nídìí láti làágùn ẹ ní láti fa wàhálà ẹ ṣáà sí mi gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ wídò gbogbo ẹ̀yin obìnrin tí àwọn ọmọ yín kéré ẹ kọ sí mi àtẹ̀yin obìnrin tó bá wù yín náà ẹ sí mi ẹ̀yin ọkùnrin especially tíyàwó yín máa ń fi abẹ́rẹ́ gan bra ẹ̀yin ọkùnrin tíyàwó yín tẹ́ pé àṣà àṣà ìró àti bùbá ni ẹ wá gbọ́ o ẹ̀yin ṣàbárí kò lò ìyá méjì ò gbúdọ̀ jòkú gbẹ́ ọkùnrin o ọkùnrin ò gbúdọ̀ máa ìyàwó tí ọkùnrin bá fẹ́ nílé ò gbúdọ̀ dọ̀tí kí ṣàbárí kò lò náà dọ̀tí o ìwọ obìnrin tó bá ti dá tó bá ti dá rẹ̀ lójú tó mọ̀ pé òbò ẹ̀ ò mọ́ tó mọ̀ pé ò fárun òbò ẹ̀ tó mọ̀ pé òbò ẹ̀ ò tẹ́jú má pè mí fún ṣàbàríkòlò ẹ̀yin ọkùnrin onírùngbọ̀n ta kókó ẹ̀yin ọkùnrin onírùngbọ̀n scanty kéèyàn tó lè doyin ẹ láti lè attract onítọ̀hún tẹ bá dẹ́tì ẹ̀ lè attract obìnrin kankan so ọkùnrin ò gbúdọ̀ máa rí obìnrin tó ń fi abẹ́rẹ́ gán bra nínú ilé àtìyàwó ẹ̀ tó ń kòrò àti bùbá wọ̀ ní gbogbo ọjọ́ ayé àtìyàwó ẹ̀ tí ó mú skẹ́ẹ̀tì ẹ̀ tó ń ta kókó mọ́kùn kó lè táìtì dáadáa tó jẹ́ pé ó máa só lókùn ni àbí ó máa fi kókó sí i á lè dúró dáadáa síkùn ẹ̀ kó tó wọ aṣọ lé àwọn obìnrin tó ń wọ dírọ́ọ̀sì tó ń wọ àgbékọ́ obìnrin ìyàwó ilé ògbúdọ̀ máa wọ̀ yẹn fún ọkọ kọ́kọ́ tún bọ́ síta fẹ́ ṣe ṣàbàríkòlò kẹ́yìn ṣàbàríkòlò tún máa wọrú yẹn ń ta so ìwọ obìnrin tó o bá ti clean ìwọ obìnrin tó o rówó láti ra expensive bra expensive pátá má pè mí fún ṣàbàrí kò lò ó ìwọ obìnrin tó bá ti mọ̀ pé òdà rẹ̀ lójú tó o mọ̀run òbó fa tí ẹnu ẹ̀ ń rùn tàbí yẹ̀ ń rùn má pè mí fún ṣàbàrí kò lò ìwọ ọkùnrin onírùgbọ̀n ta kókó onídọ̀tí tó bá máa nírùgbọ̀n kó wà well trained kó dẹ̀ wà okay ìwọ obìnrin ìwọ ọkùnrin tó o lówó lọ́wọ́ tó o máa wojú obìnrin kó o tó jẹun ọ̀pọ̀lọpọ̀ ṣàbàríkòrò hòtẹ́ẹ̀lì ti máa ṣe tó lè lówó gba hòtẹ́ẹ̀lì ìwọ ọkùnrin tó jẹun kanu má pè mí fún ṣàbàríkòrò ìwọ tó dọ̀tí ìwọ tó ń wọ boxers fún ọ̀sẹ̀ méjì má pè mí fún ṣàbàríkòrò ìyá méjì ò gbúdọ̀ jòkú gbẹ́ ọkùnrin ò gbúdọ̀ máa dóòbò rírùn nínú ilé kó tún máa dóòbò rírùn níta ọkùnrin ò gbúdọ̀ máa dó ẹni tó ń fi abẹ́rẹ́ gan dírọ́ọ̀sì nínú ilé tó fi abẹ́rẹ́ gan bra nínú ilé kó tún jẹ́ pé obìnrin tó tún máa gbé ń ta ọkùnrin ò gbúdọ̀ máa dó ẹni obìnrin tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé ìrú àṣàrú àti bùbá ni tó máa jókòó sí pálọ̀ àti ìyàwó ilé tó bá dé láti ibi iṣẹ́ àbọ̀ ìró àti bùbá tó bá fẹ́ sùn lálẹ́ àwọ̀ night gown ẹ̀yin obìnrin ṣàbàríkòlò wọn ò kí wọ aṣọ sùn lọ́dọ̀ ọkùnrin gbogbo ìkọ́ ọmọ obìnrin yẹn lack nínú ilé òun lè máa ṣe ń ta bàbá dẹ̀ rí ẹni tó bá jàgbà ó jàgbà nìyẹn ṣàbáríkò ló lè wá di kàn pa kàn pa so tabarẹni tó jàgbà ó jàgbà nìyẹn àwọn ìyàwó ilé afokùn mú dírọ̀sì ṣàbáríkò ló gbúdọ̀ fokùn mú dírọ̀sì ń ta o ṣàgbáríkò ló ń láti fáìn o àwọn ìyàwó ilé tí wọ́n ń gbé irun oṣù mẹ́ta sórí irun oṣù márùn-ún tó dẹ̀ máa dọ̀tí tó máa rí hérehère láì ṣe natural hair ṣàbáríkò ló gbúdọ̀ rí bẹ́ẹ̀ ń ta o ẹ̀yin ọkùnrin náà tí ẹ ò lè fúnyàwó yín ilé yín lówó oorun ẹ ní lè ṣe bẹ́ẹ̀ níta o ẹni tí ò bá lówó lọ́wọ́ ò kì í ṣe ṣìnà ẹni tí ò bá lówó lọ́wọ́ ò kì í ṣe ṣàbáríkò lówó bọ̀ ṣe rí gbogbo àwọn ìwà rédèrèdè táwọn ìyàwó yín ń fún yín nínú ilé bíi pé kó máa fún yín ní déètì bíi pé kó máa fi píìnì kó máa fi gán bra bíi pé kí wọ́n mú okùn àtàbẹ́rẹ́ kó máa fi gán pátápọ̀ ẹ wọn ẹ má wọrí ẹ fi wọn sílẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ó change ẹ̀yin ẹ ṣáà gbá èmi láago all over the world mo ń fún àwọn ṣàbáríkò lò ní Australia àwọn kan ti pè mí láti Australia mo fẹ́ wọn ní Morocco mo fẹ́ wọn ní Cyprus mo fẹ́ wọn ní Finland mo fẹ́ wọn ní Estonia ọ iṣẹ Estonia náà ti pè mí lẹ́nìí gbogbo ẹ̀yin obìnrin ní gbogbo àgbáyé ẹ pè mí fún ṣàbáríkòlò gbogbo ọkùnrin ní gbogbo àgbáyé tíyà òbò ń jẹ tíyà òkò ń jẹ pè mí ní fún ṣàbáríkòlò ìyẹn gbọ́ títà òjòkó ẹ̀yin èèyàn mi ní nàìjíríà gbogbo ẹ̀yin tí ẹ bá dára yín lójú torí tẹ́ ẹ bá sanwó kò mí pé tí n bá screen yín gbogbo yín ni màá fi sínú group ẹ̀yin tó bá ní interest nínú ṣàbáríkòlò tó dẹ̀ dára ẹ lójú pàápàá ẹ̀yin obìnrin tòbòtòbò ni máa wò yín ẹ̀yin ọkùnrin tẹpọ̀ntẹpọ̀n ni mo máa check yín picture àìmọye tó ti sàn ìdòbò sí mi ó dẹ̀ save tó ti yẹ yín pàápàá ẹ̀yin ara nàìjá so tẹ́ bá ti fẹ́ tẹ́ bá ti ní interest nínú ṣàbárí kòlò ẹ pè Yọ̀mí sí orí plus two three four nine zero nine one two zero zero four six seven plus two three four nine zero nine one two zero zero four six seven fifteen thousand naira lẹ máa san fi rẹ́gísítà pẹ̀lú ẹ̀ a fún yín ní àkáǹtì mi fifteen thousand naira tẹ́ bá ti wá san ẹ wá fún ní nọ́mbà yín ẹ fún ní docket ẹ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ filẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ máa wá screen àwọn tó máa wà nínú group yẹn ni à nígbà tí mo bá atọkùnrin àtobìnrin tó bá wà nínú group yẹn tí bá fi sínú whatsapp group ẹ kò sẹ́ni tó lè wọ̀ tí n bá fi sí tí ẹ̀yin méjèèjì bá wá meet ara yín bẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ anything mi ẹni tó bá máa wọnú group yẹn mi ò fẹ́ kẹ́ fi picture yín sí ara whatsapp but tẹ bá meet ara yín be, kẹ́ to bẹ̀rẹ̀ anything especially ìwọ obìnrin i want you to come to me a máa ṣe video call láàárín ẹ̀yin méjèèjì so mi ò fẹ́ ìsẹ́ǹsì pé mi ìfẹ́ kọkùnrin kan kó dó èèyàn bíi mẹ́fà pọ̀ nínú group so tó bá ní interest nínú ṣàbàríkòlò nínú ní nàìjíríà pé yọ̀mí sórí plus two three four nine zero nine one two zero zero four six seven ṣàbáríkòlò nàìjíríà pé yọ̀mí kó rẹ́gísítà pẹ̀lú ẹ̀ pẹ̀lú fifteen thousand naira we will take it off from there and very soon and build the site ṣàbáríkòlò ṣàbáríkòlò lọ́wọ́ so very soon you will not need me you just go on the site and register and put your profile and everything and from there you come back to me so bó ṣe máa rí ni ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà tó tó gbangba sùn lọ́yẹ́ tó bá ti wá sẹ́ǹdì àwọn kinní yín sí mi mo ṣẹ̀ máa wá béèrè àwọn pictures mo ṣẹ̀ máa wá screen kó ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá sanwó ló máa wọnú group yẹn so kó tó sanwó dára ẹ lójú pé o neat dára ẹ lójú pé o dùn dára lójú wípé o dùn gbé jáde o dùn bá jáde irú àwọn tí mo fẹ́ pick tí mo sọ pé àwọn kan tó ń bọ̀ láti Amẹ́ríkà sí mo ti pick àwọn kan àwọn kan ti wà on, on the list fún mi tí mo sì máa tí, tí wọ́n wà ní reserve ọmọ dúdú tí mò ń sọ yẹn ìyẹn wà ìyẹn nìkan wà ní reserve àwọn tó kù mí tí rẹni tó wù mí so ní ó dẹ̀ ti pọ̀ jù ṣe lọ register fifteen thousand pẹ̀lú Yomi ẹ wá sẹ́ǹdì docket àti picture ẹ no àti nọ́mbà yín èmi fúnra mi ni mo máa pè yín máa ní kẹ́ send pictures tó bá send picture that money is non-refundable and it's not automatic that you will make my list. So you don't have to pay if you are not sure of yourself. Please, me fẹ́ gbọ́ ẹ eh, eh, ó gba You do it's non-refundable and if you are not sure of yourself, bó bá mọ̀ pé o ní tìtó, tó bá wo rẹ̀ torí wípé o ò dúró déédéé bí obìnrin oníbẹ̀lẹ́sẹ̀ oníbẹ̀lẹ́nu. Irun ẹ̀rín jákajàka onírùngbọ̀n tó ta kókó ìwọ ọkùnrin o ò neat òórùn onímọ̀tò odò oníbọ́dí odò o ò clean má san owó yẹn o má wọnú group yẹn o mo fọlọ́wọ́n ba bẹ́ẹ̀ torí pé mi ò ní pick ẹ kí n dẹ̀ tó pick yín tó bá ti mọ̀ pé o ti bóra makeup ló fi gbéra má wọnú group yẹn má sanwó torí kí n tó pick ẹ apart from your picture i'm going to make a video call with you màá rí ẹ nínú fídíò kí n tó pick ẹ nígbà tá à ń ṣe cabin crew training wọ́n máa ń wò wá tàbíyá tàbíyá ni wọ́n á gbóòórùn àbíyá wa wọ́n á gbóòórùn eyín wa tẹ́ bá rí eyín tó kéré eyín ẹ̀wọ̀n àwọn mictic tó máa ń jẹrà ni mú láti lọ scrape ẹ̀ mú lọ hángbà tán ní kí n lọ há ta fẹ́ ṣe screening wọ́n máa ń wò wá tèkánná tèkánná máa wọ ẹsẹ̀ wa wọ́n máa wo gbogbo ara wa nígbà tá à ń ṣe screening tó bá ṣe wá pass yẹn ni wàá ṣe lọ ṣe swimming test nígbà tá à ń ṣe screening cabin crew so àwọn Bellevue àwọn yẹn tiẹ̀ lékèǹkà nígbà tá à ń ṣe screening pé interview yẹn stages ni Oh, from one hour ah, of interview ni so mo ń sọ fún yín nísìn ni ẹ dẹ̀ mọ̀ pé èmi iṣẹ́ tí mo ṣe tẹ́lẹ̀ so I know how to screen people so if you know you are not sure of yourself you are not clean enough má san owó yẹn tó bá dọ̀tí lọ́kùnrin tó ń wọ boxers ọ̀sẹ̀ méjì tírùngbẹ́ ta kókó kàkà tó máa fi sanwó yẹn fúnra rẹ̀ rí examine ara rẹ̀ evaluate ara rẹ̀ kó lọ change bóyá nǹkan tí ìyàwó ò kì í fi fún ẹ lóbòdó nìyẹn tó bá clean tó o dọ̀tí tó ń rùn má sanwó yẹn tó bá níṣẹ́ lọ́wọ́ má sanwó yẹn o ò lè ṣe ṣàbàríkòlò lọ́dọ̀ mi kó má náwó fóbìnrin tó bá gbé so tó bá níṣẹ́ lọ́wọ́ má fi ipò máa gbẹrù lórí obìnrin o ò lóbìnrin kankan tó fẹ́ gbẹrù lé lórí nínú gúrùpù mi so ó láti lówó lọ́wọ́ kó lè tó lè fi tọ́jú obìnrin tó fẹ́ ṣe ṣàbàríkòlò tó bá máa wà nínú gúrùpù tí mo fẹ́ create fún Nàìjíríà yìí òun láti níṣẹ́ lọ́wọ́ òun láti ní owó díẹ̀ lọ́wọ́ òun láti wà òkè ìwọ obìnrin náà òun láti níṣẹ́ lọ́wọ́ òun láti neat ẹnu ẹ̀ ògbúdọ̀rùn abíyẹ ògbúdọ̀rùn àwọn tó máa àṣẹ̀sì yín máa àṣẹ̀sì yín ní nàìjíríà láfítà tèmi bá wo píkṣọ̀ yín kí n tó fi yín sínú group so tó bá ti mọ̀ pé òfò tó gbangba sùnà yẹn non refundable lówó yẹn o ò ní gbà padà so kò ṣe kò it's not compulsory if you know you are not you are not worthy you are not tó bá ti mọ̀ wípé o wà capable tó bá ti mọ̀ wípé o o wà fit o bá ti mọ̀ wípé o fit into àwọn nǹkan tí mo sọ yìí má wulẹ̀ sọ fifteen thousand naira kó má bàa fowó jó gẹ̀lẹ̀ jẹ́ mi ò bẹ̀bẹ̀ fowó o torí pé mo máa ṣe screening màá ṣe virtual screening màá ṣe zoom meeting pẹ̀lú yín màá rí ẹni tí mo fẹ́ fi sínú group kí n tó rí màá dẹ̀ mi ṣọ̀pọ̀ olówó lọ́wọ́ ò ń ṣiṣẹ́ ò ní jẹ́ liability ò dẹ̀ ní jẹ́ burden fún anybody àti wọ ọkùnrin àti obìnrin so gbogbo ẹ̀yin tí ìyà òbó bá ń jẹ ìyà ọkọ bá ń jẹ ẹ pè ẹ lọ register fún Yomi ní pẹ̀lú ẹ pè Yomi sórí plus two three four nine zero nine one two zero zero four six seven ọwọ́ ẹ̀ náà ni bèbè wà fún iléeṣẹ́ Danabics ẹ má gbàgbé láti pe iléeṣẹ́ Danabics wọ́n ti ní kẹ́ wá máa sanwó ilẹ̀ yẹn ní ẹ̀mẹ́ta ẹ pe iléeṣẹ́ Danabics orí plus two three four nine zero four seven seven nine seven three five two plus two three four nine zero four seven seven nine seven three five two ẹ má dẹ̀ gbàgbé náà fún Ebony àgbo tí mo sọ fún yín ẹ pe Ebony sí orí plus four four seven four four eight one nine eight two five six plus four four seven four four eight one nine eight two five six fún àgbo gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ wípé oko yín ò ṣiṣẹ́ dáadáa ìwọ ọkùnrin tó fẹ́ ṣe ṣàbàríkòlò okó ẹ̀ ò gbúdọ̀ má ti lè dó obìnrin dáadáa obìnrin tí okó ti ń tó ti ara ẹ̀ ti ń wá okó tó kò bá dára ẹ lójú tí okó ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa jọ nítorí Ọlọ́run má sanwó fún mi ní Nàìjíríà má dẹ̀ pè mí fún ṣàbàrí kò lò àwọn okó bàbá bá ń gbé sí okó rírọ̀ owó okó tó ṣe máa bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kó tó dìde tó máa mu tí gbogbo parí máa máa dùyàn má ṣe ṣàbàrí kò lò pẹ̀lú mi àwọn okó tó dá ṣáká àwọn okó tó ẹ̀kọ́kọ́ tó peṣẹ́ fún tó bá ti rányàn lásán báyìí ó ti dìde dúró àwọn obìnrin tó wà lọ́wọ́ mi bíi méjì ló fẹ́ seven point five inches okó seven point five inches okó àwọn obìnrin méjì fẹ́ tó bá mọ̀ pé o dára ẹ lójú tó kó ẹ bá le tán tó máa ń tó eight inches pè mí mo níyàn fún ẹ gbogbo ẹ̀yin tí mi dẹ̀ tí ì fún ní obìnrin náà ọ̀pọ̀lọpọ̀ yín mo send picture ẹ lọ wora yín ẹ lọ ẹ lọ re-examine ara yín kẹ kẹ clean up obìnrin ò gbúdọ̀ máa obìnrin ò gbúdọ̀ fẹ́ jí okódó láwọn míì tó fẹ́ jí okódó kó tún wá máa dòdòkúdò. Do àbọ̀kùnrin tó fẹ́ jí okódó dí òbòdó kó tún máa jí jódòkúdò ó ṣẹlẹ̀ ẹ lọ kóra yín sàn i don't care whatever you say but i know it's happening ẹ eh, má gbàgbé o gbogbo ẹ̀yin tí oko yín ò ṣiṣẹ́ mọ́ tẹ̀dẹ̀ fẹ́ ṣe ṣàbáríkòlò ẹ pé ẹ bóni sórí plus four four seven four four eight one nine eight two five six plus four four seven four four eight one nine eight two five six tí oko yín ò ṣiṣẹ́ mọ́ tẹ̀dẹ̀ fẹ́ rẹ́dì ṣàbáríkòlò ẹ pé Ebony kí oko yín lè jí dìde padà a ó ríra láyọ̀ nírọ̀lẹ́ ìlàlàáfíà àti ògo ire o ó dàbọ̀.